gbogbo gba a sì ti mọ̀ yín pé tí àṣetọ́ni tó bá ń lérí tó bá ń léka a mọ̀ yín pé wọn ò bí dáa tí ó ṣe sí ọ̀sán lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa gbogbo bágbára àṣetọ́ni bá ti ṣe tó òtún bá ń tẹni níwájú àwọn ẹrú ọlọ́wọ́n ọba wa torí pé ẹrú ọlọ́wọ́n ọlọ́wọ́n máa dáàbò bò kí lẹ́yìn gbójúlé Allah òpìdá àti àwọn alásàsì kí làwọn gbójúlé àṣetọ́ni ṣe bàbá ńlá kú bàbá ńlá kú ṣetọ́ni kan wà tó lè dọ́lọ́ wọn bá níjàkadì kò sí torí délé alhamdulilayi ibi tí àwọn mùsùlùmí ti máa bọ́rẹ́ mi òun náà ní káwọn náà fi tọ́lọ́ wọn bá lẹ̀ kó jẹ́ pé àwọn náà wọ́n ní jí ọmọkùnrin ò tó àwọn náà ń kó ogun ká àṣàṣì làwọn náà ń bá ká ibi tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti máa fìdí rẹmi nù tí wọ́n jẹ́ pé lè má mú la pé àṣẹ babaláwo ni olùmọ̀ nípa ẹ̀sìn islam là wá ń pè é àti bàbá àdánwò ni kọ́lọ́mọ̀ bọ́ mọ́sà wà bẹ́ẹ̀. ǹjẹ́ kí ni dájọ́ kí ni dájọ́ kéèyàn jẹ́ òpìdán kí ni dájọ́ kéèyàn jẹ́ òpìdán kò sí tàbí ṣùgbọ́n o pèsè àwọn òpìdán èèwọ̀ ni o lápapọ̀ rẹ̀ gbogbo ń táwọn òpìdá ń ṣe lábẹ́ òfin ọlọ́run ìdájọ́ rẹ̀ ni pé kí ni èèwọ̀ ní lápapọ̀ rẹ̀ alimami nawawi rahimahullahu ta'ala wọ́n sì sọ fún wa pé gbogbo olùmọ̀ẹ́sì islam ẹnu wọn kò lórí pé haram ìníṣẹ́ ẹ̀dán wa kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá kan ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá torí pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ń sọ fún anabi musa ọmọ imran aleyhi salam gẹ́gẹ́ sọ wọn suratu Taha ọlọ́ni wa alqi ma fi yaminik talqafu ma sọ́nàcù innama sọ́nàcù kaydu saaxir wala yuflihu saaxiru haythu ata. n ti bẹ lọ́wọ́ tún rẹ̀ pọ̀pá yẹn sọ sílẹ̀ yóò kó gbogbo tí wọ́n ṣe yóò kó mi pátápátá gbogbo tí wọ́n ṣe lásàsíkalẹ̀ pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ yóò gbé gbogbo ẹ̀mí torí pé ní tí wọ́n ṣe ń kọjá nǹkan kan bí ìbá ṣe ètí òpìdán ètè lásán ni tọ́jọ́ tó pìdán gbogbo ọ̀nà tó pìdán bá wá gbà wá kò ní soríire ọ̀dà iṣẹ́ tá a tó yẹ pé tá a bá ṣe àní soríire bóun ni ọ̀sẹ̀ ní jẹ́ haram haram ni jama torí de ilé adáwó bọ́ lásìkò tó lópinna lọ́kọ adáwó bọ́ nígbà tó ní ìyàwó tọ́jọ́ pìdán adáwó bọ́ bákan náà ọlọ́wọ́n bá ní wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr anabi Sulaiman alayhi salam àwọn yahood wọn parọ́ ma ikú ńlọ dáadáa lẹ̀ ọlọ́nsìn ni Sulaiman ní ṣe kèfèrí o àwọn shayatin àwọn ni kèfèrí torí pé àwọn ló ń kọ́yàn ní dán ó túmọ̀ sí pé idán kìí tiẹ̀ ṣe haramu lásán innahu la kufur nítorí dájú ni pé ìṣe kèfèrí ni ntọ́dájú ni pé ìṣe kèfèrí ni bákan náà ọlọ́wọ́n bá wá ní wa yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum ntí wọ́n kọ́ nínú dán ohun tí ó ní wọn lára ni tí ò ní ṣe wọn láǹfààní ẹ dákun tí ó níyàn lára bó ló ṣe halal ntí ẹ ṣèyàn láǹfààní báwo ni ó ṣe ní haram torí délé ìdánìyàwó tọ́wọ́ tó kó lẹ́kẹ̀ rẹ̀ sọ́rùn ó tún kó sọ́wọ́ ìgbé bàbá òpìdán ọ́f ìlú báyìí tá hawla wàlá quwwata illa billah. bákan náà ọlọ́run bá tún sọ fún wa nípa àwọn òpìdán Fir'auna lẹ́yìn tí wọ́n rí i pé pọ̀pá Musa ọlọ́ gbogbo táwọn dá a lẹ́mìí wọ́n ní tí Musa ṣe yìí kò lè jẹ́ dán torí bàbá àti bàbá ńlá dán làwọn gbé wáyìí ìyá àti ìyá ńlá dán làwọn gbé wáyìí tó ṣe pé wọn bí idán kan dá níbikíbi láyé yìí tó lè ju idán yìí lọ báwo wá ní pọpá tiẹ̀ ṣe gbé tiwa mi kò lè jẹ́ dán o inna amanna bi rabbina liyaghfira lana khatayana àwa gbọ́ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa gbọ́ kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa subhanallah liyaghfira lana khatayana wa hadha dalilun ala anna as-sihra dhanb eléyìí ń tọ́ka sí pé idán kọ́ ẹ̀ṣẹ̀ ni wàmà akrahitana alayhim na sahir àti ntò fi tipátipá mú wa tá a ṣe ní dán pé kọ́lọ́ wọn forí rẹ̀ jìn wá ọ̀pọ̀lọpọ̀ ti lóun ò pé dámákí Fíráúnà tó ni wọ́n kó wọn wá. ìpè èyí tẹ́ pàkànyìn lélẹ́yìí àti èyí tí wọ́n sì pàkànyìn náà ni tí wọ́n fi sórí rẹ̀ torí de ẹlẹ́yìn wàlláhu khayron wa abqa ọlọ́wọ́n bá ló lóore jù òun náà lọ́ba tí sì máa tọ́sẹ́kù bákan náà nínú àdìsá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam ó ní ijtanibu sab'al mubiqat ẹ ṣọ́ra fún nǹkan méje eléyìí tí máa járí parun he nírọ̀rùn ẹ ṣọ́ra fún nǹkan méje tí máa kó parun báyẹn wọ́n ní wa ma hiya ya rasulallah kí làwọn nǹkan méje náà rí anabi anabi sallallahu alayhi wa sallam sì bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn ó ní ashirku billah wa sihir ìṣẹ̀bọ̀sọ́lọ̀ nínú rẹ̀ náà ní dán ó tún dárúkọ àwọn nǹkan yòókù idán ń bẹ nínú nǹkan tí máa kó parun báyẹn tí ó sọ yẹn dó lórí ibú ẹ̀yin ń ṣàdúrà fún pé kọ́lọ́n foríjìn àwọn mọ̀lẹ́kà ń sọ pé foríjìn ta ni bàbá òkú idán tó kú láéláé ọlọ́run ní foríjìn ọ̀daràn bákan náà ẹ̀yin pé àtúbọ̀tán yóò kúkú dá òun sì kò mọ idán àti àṣàṣì ṣíṣe àtúbọ̀tán sì fẹ́ dá nínú eléyìí ǹjẹ́ tí òkú iná bá wá pidán kọ́ ó pidán iṣẹ́ ẹ̀dán gangan fúnra rẹ̀ haramu ni tó pidán bá wá pidán kọ́ só lè ya kèfèrí àbí o lè di kèfèrí ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀dán àwọn babaláwo àwọn alufa àtàwọn afa àti ń pidán gbogbo wọn tí wọ́n ń pidán o kí ni ìdájọ́ wọn gan sí wọ́n lè ya kèfèrí àbí wọn ò lè ya kèfèrí Abu Hanifa nínú madhabu tiẹ̀ àti madhabu ti mamu Ahmed àwọn ní òpidán. yakfuru bi fi'lihi tíyẹn bá ti bẹ̀rẹ̀ sí ní pidán ó di kèfèrí àwọn tí ń fi ṣiṣẹ́ sí wọ́n di kèfèrí sawa'un i'taqada tahrima am la bóyá ó gbà pé haramu ni àbọ̀ ó gbà pé kò tọ́ ó àbí ó ó di kèfèrí torí ẹ ẹ̀yin wá ń pidán ẹ wá ń dàbí ọgbọ́n ẹ wá kóra yín rí ẹ ó di Àbújá ẹ lọ bá wọn níbi tí wọ́n ti máa rẹ́jísítà àwọn èèyàn pípé wọn ń ṣiṣẹ́ nílẹ̀ tí wọ́n á pè ca cac ẹ wá ní kó rẹ́gísítà yín pípé ẹ̀yin ní kíni àwọn oníṣègùn bílẹ̀ bí inú oorun lẹ́ẹ̀ máa wò ṣùgbọ́n àgbo lẹ́ẹ̀ máa fi wò ẹgbẹ́ nǹkan tí wọ́n máa ń sọ fún wọn ni ọ́ bí kò àwọn máa worí fífọ́ ẹ̀yìn dúndùn nafdac wọ́n sì láǹfààní àti wá wo àwọn oògùn tá à ń bá ń lò àwọn tí owó làwọn wá cac ń wọ́n ń wọ́wọ́ sápò ìjọba ni wọ́n bá rẹ́gísítà yín wọ́n tún ní ra id card fáwọn ẹlẹgbẹ́ yín babaláwo náà wàá pọ̀ sójúde rẹ̀ ipa abalist lòun o àbí bẹ́ẹ̀ kọ́ ni traditional abalist àwọn babaláwo nìyẹn wọ́n tún ní registered in Abuja by the federal government federal government yẹ kọ́ federal local government ni tó bá yẹ kó àwọn náà bá rẹ́gísítà wo kò lè tọ́ láéláé díjọ́ gbẹ̀ndé alkiyama inú tí máa kó parun báyẹn ni ó sì máa ń sọ yẹn di kèfèrí wọn ní tọ́wọ́n bá ti ń ṣe ọgbà kọ́tọ́ àbí ọ̀tọ̀ ọgbà pípọ̀tọ̀ àbí òtí ẹ̀ pé ọ̀tọ̀ ọ̀yà kèfèrí lọ́dọ̀ àwọn malikiya wọn ní tí òpìdán bá ti lè fi dán tó bá ti fi ṣe dán ṣiṣẹ́ yọ ọ̀yà kèfèrí o lópin ìgbà tí idán rẹ̀ tó bá ṣàkójọ pọ̀ tó lè sọ yẹn di kèfèrí bí kọjá yìí pé àbí kọjá yìí pé idán rẹ̀ irú dán tí wọ́n lè lò ní láti ya ọkọ àtìyàwó tí wọ́n kọ̀yìn wọn síra wọn àmọ́ o a wàá jẹ́ kí ẹ̀rí tó múnádóko kó wà lórí pa àmọ́ ló pìdàn kèsì wọn ni wọ́n pé a lẹ́rìí lórí pé ń ṣiṣẹ́ yùn sẹ́yìn wọn kọ́kọ́lọ́kọ́ ní sẹ́wọ́n máa béèrè pé lè má mú àwọn àwọn gbọ́ pé bàbá yẹn ṣe yẹn ń wò lè má mú àwọn àwọn gbọ́ pé pìdán ni lè má mú àwọn àwọn gbọ́ pé bàbá yẹn máa bá yẹn ṣe nǹkan báyìí báyìí báyìí tọ́jẹ́ sí òpìdán sáwọn lè má ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ a gbọ́ ní wọ́n pé kò tó o ó dìgbà tá a bá rí àmọ̀dájú tó bá lójú pé oníyàwó ni lè má mú yín ó dá wa lójú pé lè má mú yín oní àmọ́ bá wọn jó nǹkan sí gbẹ́rẹ́ fún wa lè má mú yín oní àmọ́ ṣiṣẹ́ awo kọ̀tọ́ kẹsẹ̀ sọ láti lẹ́yìn babaláwo sẹ́wọ̀n pé gbogbo ọ̀daràn kì í pera rẹ̀ lórúkọ tó fi jẹ́ ọ̀daràn àwọn orúkọ tó da àwọn orúkọ albarok àwọn orúkọ tó jẹ́ pé wọ́n máa kọ́ ńlọ́pọ̀lọpọ̀ máa ń sọ́ra rẹ̀ tó bá yín lójú torí ẹni màlìkí àsọkú tó bá da wa lójú á pa ni o bákan náà tó bá jẹ́ pé nínú dán tiẹ̀ ó ní pé ká sà sí ọkọ kó lè nífẹ̀ẹ́ ìyàwó àbí ká sà sí ìyàwó kó lè nífẹ̀ẹ́ ọkọ gbogbo ẹni tí máa ń serú rẹ̀ wọ́n la pa ni wọ́n ní kèfèrí ni kèfèrí lolúwa rẹ̀ torí délé àwọn Ṣafi'iyya àwọn sọ pé téèyàn bá ń fi dán ṣiṣẹ́ iṣẹ́ yẹn haramu ni o kò lè sọ di kèfèrí o láti pilẹ̀ àyàfi ẹni tó bá ṣe pé ọgbà ó nígbàgbọ́ sí ìtọ́jẹ́ ìṣe kèfèrí nínú dán wọ́n ní tó bá ní ìgbàgbọ́ sí ìtọ́jẹ́ kèfèrí nínú dán ó di kèfèrí àbí tí bá tiẹ̀ ń wò pé ẹ̀tọ́ ni dẹ́ pípa kéèyàn máa pidán pọ́tọ́ ìgbà náà ni ó ya àwọn ọmọ ewo ní èsè kèfèrí nínú dán dídán mọ̀lẹ́ pé láti pìlẹ̀ kí ni wọ́n pè ní dán ebi ń wá àtìlẹ́yìn ṣetán ṣe eléyìí ti ṣe jẹ́ mẹ́rin al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala ó ní gbogbo ìgbà tí ó pinna tó bá jẹ́ ìpè ìṣe rẹ̀ lágbára jù tí ẹ̀mí rẹ̀ bá sì jẹ́ ẹ̀mí tó burú jù tó bá sì jẹ́ ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run ọba jù tó jẹ́ ọ̀tá anabi Muhammad sallallahu alayhi wa sallam jù tó jẹ́ ọ̀tá fáwọn olùgbàgbọ́ òdodo jù ìgbà náà ni idán rẹ̀ ó lágbára jù orúkọ ìfura òpìdán tí idán rẹ̀ ó lágbára jù ó lẹni tí ìṣe kèfèrí rẹ̀ lágbára jù ó lẹni tẹ̀mí rẹ̀ burú jù òun náà sì ní ẹni tó ṣe pé ń sọ̀tà ọlọ́run jù ń sọ̀tà ànábì sallallahu alaihi wasallam jù ó sì jọ́ta àwọn múmìnì jù. sẹ́fẹ̀yìn náà mọ̀ pé nílùú kan tó bá fẹ́ jẹ baálé ṣègùn tó fẹ́ jẹ babaláwo àgbà òpìdán àgbà nílùú wọn sẹ́yìn fẹ́ ṣe máa ń yàn wọ́n wọ́n ní kí gbogbo àwọn babaláwo yòókù àwọn tó fẹ́ contest tó fẹ́ díje pé àwọn fẹ́ jẹ babaláwo àgbà kí wọ́n korúkọ wọn nígbà tó bá korúkọ wọn mọ̀ á pè wọn lọ́kọ̀ọ̀kan pàtó má pè wọn lọ́kọ̀ọ̀kan wọn à ní kí gbogbo babaláwo kí wọ́n da ìwọ tí wọ́n bá nílé májèlé tí wọ́n nílé kí wọ́n dájọ́ kún kó wa nígbà tí kálukú bá kó ìwọ àti májèlé tó nílé tí wọ́n bá kó dé wọ́n wà ní kí àwọn tó fẹ́ jẹ babaláwo àgbà tó fẹ́ jẹ òpìdán àgbà ńlóyún wọ́n bọ́ síwájú so gbogbo àwọn poison burúkú tí wọ́n gbé wá wọn à ní kó máa jẹ ẹni tó bá lè jẹ gbogbo poison yẹn tí ò kù òní babaláwo àgbà ẹni tí inú rẹ̀ bú jù tó yọ̀ dára jù oní ọ̀jẹ̀ babaláwo àgbà so ńgbà tí lè jẹ tí èfi jẹ lórí ẹ̀kejì ìfún ti rẹ ẹgbẹ́ kó ń bẹ̀ kí n sọkùnrin ẹlòmínà tún bọ́ bẹ̀ títí tó ń fi rí ètò ṣe pé yẹ́s èkejì ṣe tọ́ọ̀d aláṣẹ èkejì ṣe tọ́ọ̀d oní ọ̀jẹ̀ babaláwo àgbà oní ọ̀jẹ̀ òpinna àgbà lò tó fi mọ̀ ẹ́ pé tí ewu bá gbọ́ ọ̀tún wá bàbá ètò tó bá gbòsì wá bàbá ètò ní bàbá tó ṣe pé tí ewu bá dé yóò gbé lọ tọmọtọmọ ni àbí ta ni dúró pé ọlọ́run bá níjà torí Ibn al-Qayyim olóńbá wa sọ̀rọ̀ yìí o ó lẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá burú tó sì jẹ́ kèfèrí jù tó di ọ̀tá ọlọ́run jù ọ̀tá ànábì sallallahu alaihi wasallam jù ọ̀tá àwọn múmìnì jù onídàn rẹ̀ máa ń lágbára jù onídàn rẹ̀ sì máa jẹ́ jù onídàá rẹ̀ máa jẹ́ jù. bákan náà tẹ́ bá wo àwọn òpìdán àwọn ìtọ́ bá jẹ́ pé abọ́gibọ̀ ọ̀pẹ̀ làwọn nínú àwọn òpìdán ẹ rí i pé idán tí wọ́n ní agbára burúkú ju idán tàwọn ahlul kitab lọ abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ idán àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń bọgi wọ́n ń bọ ọ̀pẹ̀ wọ́n ń bọ òṣùpá wọ́n ń bọ òrùn wọ́n ń bọ ràwọ̀ wọ́n ń sin odò idán wọn ní agbára ju ti àwọn Yahudi àti Nasara lọ torí ẹ̀mí ta ló burú jù ẹ̀mí àwọn abọgibọ pẹ tàlẹ́yìn tó fi jọ́tọ̀ ọlọ́run jù àwọn abọgibọ pẹ torí rẹ̀ àṣàṣì tí wọ́n lágbára gan àwọn babaláwo àwọn adífá àwọn babaláwo àgbà ẹ rí i pé àwọn idán tí yóò lágbára ju ti àwọn ará ṣọ́ọ̀ṣì lọ yóò lágbára ju tàwọn ará sinagogu lọ torí pé nbẹ́nu tàwọn ará ṣọ́ọ̀ṣì àti sinagogu náà àwọn jọ jẹ́ babaláwo àwọn jọ yẹ pé wọ́n á ń ṣe awo níkọ̀kọ̀ wọ́n sì máa pe lórúkọ Jésù lọ́sàn-án eriwo yà lálẹ́ lálẹ́ aleluya lójú mama gbogbo orun wọn wà jẹ́ pé yọ́n máa fi olúgbòhùn yọ́n máa fi bá wọn sọ̀rọ̀ àwísẹ́ àfọ̀sẹ́ yóò fi máa bá wọn sọ̀rọ̀ ẹ ti ju ìkágbàdúrà ó ti mú olúgbòhùn lọ́wọ́ àwọn sì máa ń pè á ògo ń ṣẹ ògo ń ṣẹlẹ̀ àbí òye ògo ń so ògo tó ń ṣẹlẹ̀ yẹn àṣekínni olúgbòhùn idán tí wọn ò lè lágbára bíi tàwọn babaláwo gangan bákan náà Ibnul Qayyim onítẹ̀ bá wà wọ́wọ́ àwọn alùkìtàbù yìí gangan ó ní idán àwọn Yahudi aqwa min sihri almuntasibina ila alislam idán tàwọn yahudi ó tún lágbára ju dán tàwọn ẹni tí wọ́n ń pera àwọn mùsùlùmí lọ táwọn jó pidán yẹnni pé táwọn nasọrọ bá pidán àbí tí yahudi ọba jó pidán tí wọ́n tún lágbára ju ti àwọn mùsùlùmí lọ torí pé bọ́ba burú burú burú burú àwọn òpìdánù àwọn mùsùlùmí aburú tí wọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ aburú àwọn yahudi àti nasara. sẹ́sìn wọn kọ́ àwọn yahudi àwọn ni wọ́n sàṣà nabi wa muhammed sallallahu alayhi wa wa sallam n ta gbalero ibn al-qayyim ló ń sọ̀rọ̀ ó ní ní pé àti òpinna àti onílara èròǹgbà oníkálukú wọn èrò búburú ni o àtòpinna àtẹni tí ń bínú rẹ èròǹgbà àwọn méjèèjì ó burú o ṣùgbọ́n onílara òun ó máa sí ọ. pẹ̀lú ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ burú sí ọ kò fẹ́ kó dáa fún ọ yọ ọmọ sí ọ pẹ̀lú ẹ̀mí rẹ̀ yọ ọmọ fi ọkàn rẹ̀ yọ ọmọ fi bọ́ ọjà ìkórira tó ní sí ọ olùwọ́n ọmọ fi bọ́ ọjà ṣètọ́ ni ọ wà pẹ̀lú rẹ̀ nígbà tó ti kórira rẹ̀ tó báyìí tó ń sìn fẹ́ kó bàjẹ́ kó ta fún un òun ràn ọ lọ́wọ́ òun ràn ọ lọ́wọ́ yọ ọmọ wa ṣe lọ́sọ̀ọ́ fún ọ bí wọn náà ṣe máa ṣe lára rẹ̀ òun ọmọ wa wọ́nà báwọn ṣe jọ rí gbèsè Ibn al-Qayyim ní ṣùgbọ́n kù ìdántìẹ òun náà fẹ́ ba tiẹ̀ jẹ́ ni ṣùgbọ́n ọ̀nà wo ló ń fífẹ́ ba tiẹ̀ jẹ́ ìmà tó ní sẹ́mi kó nímọ̀ nípa adán ni ìmà tó níyàn ni ó lò experience tó ní nípa adán ni ó lò bákan náà ẹbọ tí ń ṣe sọ́lọ̀ ni ó lò àti lílò tí ń lo àwọn ṣayatin ni ó lò láti fi ba tiẹ̀ jẹ́ báyìí ni olùmọ̀wá Umar al-Ashqar ńlọ mu wá nínú tírà rẹ̀ Umar ibn al-Qayyim wá nínú tírà Alamu as-Sihr wa ash-Sha'wada jẹ́tẹ̀lẹ̀ báyìí wá a rí i pé wọ́n ní ìsekèfèrí ẹni kéèyàn ọmọ sí àṣàṣì kéèyàn ya babaláwo kéèyàn yóò pìdán wọ́n ní ìsekèfèrí sọ́lọ̀ ni ẹ sì rí òdodo ọ̀rọ̀ Ibn al-Qayyim níbí báyìí nípa pé tẹ bá wà àwùjọ wa wọ́n gbé ọlọ́sàdúgbò kan pé kọ́lọ́ máa ń ṣẹlẹ̀ máàmù fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn wa ń kà nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ń gbogbo gbà ìgbà ńlọ báyàn pé kí wọ́n bá ní pọ́wọ́ dà kí wọ́n bọ̀ san kankan kí wọ́n bọ̀ ṣe nǹkankan iṣẹ́ awo ni kọ̀tọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe ẹnìkan wá rìn wá bọ̀ wọ́n á sọ pé àfà sẹ́yìn ni màmá gbóyin jojúmọ́ ni nínú gbòǹgbòǹ ní mọ́sálásí oníbẹ̀ẹ́ni ìwọ náà ni wọ́n á ní ah ah kí ló burú nu kéèyàn jẹ́ ẹni tí ń bá àwọn èèyàn pawọ́ dá tí ń ran àwọn èèyàn lọ́wọ́ ń bá wọn ṣe ájò kí ló burú ń bẹ̀ ní wọ́n á sọ pé kí ni ò burú ń bẹ̀ iṣẹ́ kèfèrí sọ́lọ̀ ni kọ̀tọ̀ ìmọ̀ ẹ̀sọ́ yẹn di kèfèrí èèyàn ọ̀dọ́ máa ná ní rọrùn wọ́n á ní ah tìyín yàtọ̀ àfa toró tó ń bá yín sọ̀rọ̀ babaláwo lò ìpàdé táwọn sì máa ṣe táwọn babaláwo àfa bíi yín náà kún bẹ́ẹ̀ á kìí ṣe àfa bíi tèmi wọ́n sọ pé àwọn ọ̀daràn bíi tiẹ̀ so torí ẹ ẹ rí i pé tí nǹkan bá dàrú máa wọn mùsùlùmí tí wọ́n ń pidán tó bá dàrú máa wọn lọ́wọ́ wọ́n máa tó àwọn babaláwo lọ ẹ̀ríkẹ́ Ibn al-Qayyim sọ pé bí ẹ̀mí yẹn bá ṣe burú sí bí yẹn bá ṣe jẹ́ kèfèrí sí ìnidàn rẹ̀ ó lágbára sí ẹ̀rí tẹ̀yìn ó fodidi ìlú rẹ̀ lẹ̀ ó lè mórí lé ilé Ifẹ̀ gbọ́ pé babaláwo kan bẹ́ńbẹ́ tó ṣe pé ah, ọmọ orúkọ tó gùn jẹ́ yóò sì jẹ́ pé àfa kan lòun lè máàmù kan lòun àfa tẹ̀fsíìrì kan lòun ọwọ́ ògùn lọ gbogbo babaláwo ni wọ́n mọ̀ lọ́rẹ̀ẹ́ toro ti gbà pé ìtàwọn bá ṣe áá ah, ah, tìyàn tìyàn tìyàn sẹ́ náà ni iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe orúkọ tí kálukú ka sọ̀rọ̀ rẹ̀ lọ́yàtọ̀ torí pé nínú kúndí kálukú nákẹ́lì kálukú ti ń gbé ká gbogbo ẹjọ́ ra wọn náà ni wàláhì torí pé ní tí kálukú ló ń jọ ń ṣe nǹkan kan náà ni ogun kínní ogun kínní ogun kínní ogun kínní tó o bá rí kúndí ti babaláwo tó sì rí nákẹ́lì ti àwọn aláàfáà wàá rí i pé gbogbo wọn pátá náà nǹkan kan náà wọ́n sọ pé àwọn jọ ń ṣe ntí kálukú sì jọ ń lò sí nǹkan yẹn ọjọ́ra wọn. kódà ní ìgbà tí wọ́n bá kọ nákàlí tó bá dojú ẹ̀ wọ́n tún kọ nákàlí wípé a wà á tẹ odù fatimbo yìí. tọ́ba sì lọ́ọ́ dàbí rọ́sáwó nákàlí tiẹ̀ náà. wàláhì wọ́n tún sọ pé táwọn bá tẹ odù fáyìí wọ́n tún fi bírò yà á bẹ̀ wípé táwọn bá tẹ odù fáyìí ó kọ báyìí ni wọ́n ń podù ẹ̀sùn láwọn á fi tẹ̀ oṣùn láà fi tẹ̀ yáà ní yàtọ̀ àbí òye wa fa innal asami la tughayyiru min al-haqa'iqi shay'a àwọn orúkọ tí kálukú sọra rẹ̀ kò lè yí reality padà njẹ́ ń ṣe awo ni babaláwo ni yín ẹ kàn pera yín lórúkọ mi ni gẹ́gẹ́ bá ti ṣe sọ pé orúkọ lásán ògbéni wà téèyàn bá sin lọ́hùn bẹ́ẹ̀ náà lórúkọ lásán kò yọ ọ kúrò nínú pé babaláwo ni wọn náà o ńgbà tó yẹ pé sẹ́kín ló ń ṣe iṣẹ́ awo ilé ìjẹba àwọn tọ́ àwọn olùmọ̀wá ìyàpọ̀ wa wà láàrin wọn lórí wípé àwọn ò pidán a ya babaláwo ṣùgbọ́n sọ́tọ́ ká kọ́ nípa dán gẹ́gẹ́ bí ìmọ̀ kan nínú àwọn àmà kathaqafatin min athaqafat ká mọ̀ nípa rẹ̀ min babi araftu sharra la li sharri lakin li attaqi wa man la ya'rifi sharra waqa'a fi. lábẹ́ pé mo máa burú kése torí kí n lè bá àṣà burú ṣùgbọ́n kí n lè bá àṣọra fún torí ẹni tí ó bá máa burú ńkọ́ ó súnmọ́ kó ṣubú sínú ẹ̀ sáà ṣe bẹ́ẹ̀ náà kàn sọ pé expert ni ọ nípa dán ṣùgbọ́n èso pè dán gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa mechanical science àbí mechanical engineering la read ṣùgbọ́n nígbèsè ayé wa ń kọ́ iṣẹ́ tá à ń ṣe ọjọ́ mechanical bí kò jẹ́ pé èèyàn ń ṣiṣẹ́ ní sensors office ṣé mechanical lélẹ́yìn máa kà yẹn ṣe di mechanical tọ́ ṣé bẹ́ẹ̀ náà a lè lọ kọ́ ń pa dán pàwọ̀ fẹ́ fi ṣiṣẹ́ sọ́tọ́ ká kọ́ nípa rẹ̀ eléyìí làwọn olùmọ̀ wa ìyapa wà láàrin wọn. àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ pé idán kìí ṣe ń tọ́ da wa ti rí o pé kìí ṣe ń tọ́ da o ìdínú tó fi ṣe ìyapa nípa rẹ̀ ẹ rí i pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àmà á ní gbogbo òmà lọ́yẹ kéèyàn kọ́ nípa rẹ̀ lópin ìgbà tó bá ṣàǹfààní àmọ́ mà tí ó ṣàǹfààní kò tọ́ka kọ́ nípa rẹ̀ ẹnìkan wá béèrè ni ó ní bí àti ìmọ̀ nípa bá a ṣe ṣẹbọ sọ́lọ̀ tí a máa kó gbogbo ẹ̀ sáfù kan náà wọ́n tò sí. eléyìí ọ̀tọ̀ ọ̀tọ̀ kí mùsùlùmí ọwọ́ arúmọ̀ yìí. àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa ìsìn Islam wọ́n sọ yìí pé ká kọ́ nípa àmọ̀ nípa adán haramun wa kufur. èèwọ̀ ni ìṣekèsèrí sọ́lọ̀ sí ni. ẹ dákun torí tọ́lọ̀ èwo ló fúyẹ́nu méjèèjì wípé ìgbà tí mo wo agbọ̀n kan ni mo wá gọ́ ọ bẹ́ẹ̀ èwo ló ṣe gọ sábẹ́ ṣé haramu ló ṣe rọ́ọ̀lù ni àbí ìṣe kèfèrí ló ṣe kọlù ọlọ́run bá dákun ṣàánú tiwa o torí ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ọ̀dọ́wọ́ yín o ẹ fọmọ yín sílẹ̀ fún yàn ẹni kọ́ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kò síṣẹ́ tí wọ́n kọ́ lẹ̀ yorùbá yìí wàlẹ́ ọ yà mí lẹ́nu èmi ọ̀kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí bá lọ ra nǹkan ní àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tajà tí wọ́n ti ń tajà púpọ̀

gbogbo ẹ̀yin yorùbá máa kọ́ torí ẹ̀ yorùbá kan lè sọ ọmọ alẹ́ ni kọ́sọ́ ọlẹ́ fàáfà kan pé òun fẹ́ kọ́kọ́ sẹ́ lọ́dọ̀ yín iṣẹ́ wo gan lẹ́ ń fẹ́ kọ́kọ́ ṣé kọ́kọ́ kí ó ní àní kọ́ máa lọ kọ́ máa lọ madrasa ẹ̀ ṣe dáhùn fún kíláàsì tó bá yẹ kọ́wọ́ kọ́wọ́ ọ̀dà bàbá kése ẹ dákun fàálà yẹ fàálù fàálà yẹ fàálù fàálà yẹ fàálù tẹ̀ ń kọ́ mi ẹnjú òní ò dọ̀wọ́ bẹ́ẹ̀ ni ọmọ kan wá dọ̀ ó lòun fẹ́ kí ó bẹ̀ ọ wá láti ìlú Ṣakí ó lòun fẹ́ ká kí ó ní bàbá Èkó lòun ti wà tẹ́lẹ̀ kí láà ń ṣe lẹ́kọ̀ọ́ ọlọ́kadà so ọkàn wa mú kí ó tọ́ so ó lè ṣe sùúrù torí pé kéèyàn bá fẹ́ kọ́ tí ó mọ̀ ó nídìí sùúrù o ah, máa ṣe kò sí wàhálà kí ló àwọn máa ṣe jẹun oníṣòwò ńlọ́kadà ọ̀dà gbìyànjú láti màlúù tó fi máa bi tó ti tó máa gbéyàn lọ tó máa gbéyàn bọ̀ ọ wá ṣe sùúrù ó ti wá ọ wá yẹ ẹni tí ò tẹ ẹ máa bi tí kí ó kọjú sí rárá rárá akọfígbà kankan kọlá lífù kọ́ńkínní kan tó ń bọ̀ ya lọ́wọ́ abámijọ́ kan lónìí bàbá ẹ̀ dákun síbẹ̀ ṣe ń kọ́ mi yìí náà yóò ṣe máa ṣe jẹ lọ́jọ́ iwájú mo ní ṣe jẹ báwo ńgbà tí ẹsẹ̀ fọ́ ó ní tó ń gbà lérò ni pé because òun ṣàdédé wá kí ó dádì òun rí pé àwọn afáàmọ́ ń pawó lẹ́kọ̀ọ́ àwọn olówó dẹ̀ máa you see wọ́n mọ̀ tẹ́ wọ́n máa ń bẹ̀ wọ́n sẹ́ owó tẹ́ máa ń bẹ̀ wọ́n yẹn owó gan ni wọ́n máa ń gbà mo ní ah, àwọn ìsaláwo èèyàn mélòó lórí <laughs> eléyìí ó fi hàn wá pé subhanallah sọ máa ń lẹ̀tẹ̀ lọ sí awo ntẹ ẹran mọ lọ ṣe ìlànà ń yìí o haramun wa àfààní ẹ hàn kí ó yìí ẹ hàn yàsín ọgọ́rùn ṣé akọmọkọ yàsín yàsín yàsín yàsín yàsín yàsín ṣé bẹ́ẹ̀ gbogbo suratu yàsín ọgọ́rùn wàláhi ẹnìkan sẹtẹtàb yọrẹ yẹn bàjẹ́ eegun ẹ̀yìn tẹ́ wá rí yìí bá fi so wọn á ní ma ebi tẹ́yìn ló ti mọ̀ pé rọ́pọ̀ mẹ́nu wọn á ní ma wọn á kọ́ tọ́ọ̀bà yìí gba, gbà wọn á lọ́gọ́rùn. ni ẹ lọ yìí ẹ lọ gún pọ̀ máwọn èlò yìí wọ́n lè ní kó gún ọṣẹ kó gún kó gún àti òfòlé kó gún orí ọká kó gún ìkó dẹ kó gbogbo ẹ àlọ́ mi wọn ni kò gùn kọ́ mọ́dídí adìẹ ẹ wàláhì eléyìí wọn sọ pé èmi ò fẹ́ràn kí n máa dúdú wẹ̀ ọ̀nà pralox wa àbọ̀ gùn àwọn ọmọ òṣìṣẹ́ tó bá pọ̀ṣẹ dúdú ni àti gùn papọ̀ kò ní a yọọ ma yọ ni yọọ ma yọ ni ò sí ohun pé kún ó lè gùn <laughs> ọmọ wọn tí wọ́n ń pè lọ́mọ akéwò tí wọ́n máa gún gbogbo ẹ̀ pọ̀ tí wọ́n máa gún gbogbo ẹ̀ pọ̀ wọ́n á mọ́ máa wo wá lé kéwò ó ní àṣẹ kéwò ìlé pọ̀ o. iṣẹ́ awo ló ń kọ́ tẹ́lẹ̀ kò ní rọrùn fún láti kọ́ kéwò torí pé ọmọ awo ló àti dọ́mọ kéwò kò lè rọrùn. bákan náà àfàtún lè dẹ wọ́n síta ọ̀ya adarí pọ́n mẹ́ta alangba abilankọkọ méjì adarikpọn olórí pípọn mẹ́ta aláǹgbá méjì three to two wọ́n lè máa ṣiṣẹ́ eléyìí látàárọ̀ tí lè sùn wàláhì ẹ̀yin méjì lẹ tájẹ́ tiwọn ládùúgbò bí aláǹgbá ti pọ̀ tó ládùúgbò wọn àwọn náà á declare state of emergency wípé ẹ gbọ́dọ̀ jáde o kó lé o gbélé o so tí Baba rẹ bá wá wá wá bàbá wá wá bí tí wọ́n ti ní kéwòn kẹ́ o bí wọ́n ti ń parọ́ mọ́ kéwòn. torí ẹ̀ la ṣe pé kí ni jẹ́ kéwù gan kéwù kí ni jẹ́ gan léde yorùbá a gbọ́ yorùbá dáadáa o kí ni jẹ́ kéwù kéwù <laughs> so wọ́n ní ó u ó kéwù ó ok tó bá yẹ kó ni a náà ama wà i náà wà sọ sọ pé a i u bó ló ṣe wá jẹ́ kó ẹhẹn azọkọ kọma ọkọ kun kéwu báwo torí pé gbàtà ń ké uyùn kò pé kí wọn tún máa sáwó tó bá pé wọn pè nǹkan ọkọ mà wàlẹ ọ̀pọ̀lọpọ̀ tún ní ọkọ ìmà nípa tọlọ́run ọkọ ìmà nípa tànàbí káwọn lè sọ pé ah ṣé náà sì ṣé náà sì nǹkan ó ó tún ó tún gbé àsótúndé nǹkan kan mọ́ di ẹ̀yin wá ṣe bí bóyá masha allah la quwwata illa billah àwọn bàbá ń gbẹ̀sìn ga kí ni ó ń de ń bẹ́ ń di rẹ̀ torí de eléyìí wọ́n ní ká kọ́ nípa rẹ̀ haramu ni o. وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر أنا سليمان يسكفريو àwọn ṣètọ́ni ní kèfèrí o kí ló sọ wọ́n di kèfèrí wọ́n ń kọ́yàn ní dán olùkọ́ tó kọ́ wọn ní dán kèfèrí lọ́lọ́ ń pè mẹ́ o ọlọ́n pè ló pìdán ọlọ́n sì tún sọ pé wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. wọn kì í fi dán mẹ́nìkan ṣáájú kún ó tó sọ àsọtẹ́lẹ̀ fún un pé fìtínà lásán làwọn ajẹun sọ́ra o mọ́kọ́ nípa adẹ́kọ̀ọ́ mọ́ bá ya kèfèrí o ó túmọ̀ sè pé man ta'allama man ta'allama sihra kafar ẹnikẹ́ni tó bá kọ́ nípa adán yóò di kíni yóò di kèfèrí kọ́lọ́n sànù wa. ọlọ́ba sọ pé walaqad alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq. bí ما شروا به أنفسهم law kanu ya'lamun ọlọ́run ni wọ́n ti máa wípé ẹnikẹ́ni kò ní í fi owó rẹ̀ ra idán àyàfi kọjá pé kò ní rí èrè jẹ tó di lọ́la al-qiyama anybody tó lọ kọ́ nípa rẹ̀ kò ní jèrè tó bá di lọ́la al-qiyama tó bá ní kí ni mà téèyàn ọkọ̀ téèyàn sórí láyé àti lálùkìyàmà kí lẹ́ẹ̀ fi dá wọn lóhùn ìdání ọ̀hún lọ tẹ káàdì ọ̀hún à ń pin fáwọn èèyàn nu bọ́ọ̀sì wípé o specialize in Egypt ẹnìkìnì kódà kó specialize in Maka òpinna lòpinna ọmọ ajẹ́ ńláńlá wala yuflihu sahiru haythu ata gbogbo bíkíbi tó pinna gbà wá kò ní sórí rẹ̀ sí ọ̀rẹ́ láyé wọ́n yẹn sì kọ́dá Maka kójú yọ báyà wọ́n ń kọ́ Misra bó ṣe wíwùn àbí òye wa torí ẹ̀ gbàtà àwọn kan ti wà báwọn tẹ́ bá ara wọn lọ Misra ẹ̀ mójútó kọ́mọ́jà pé dání ọkọ̀ wálé o àbí ẹ̀gẹ́ tiẹ̀ torí gbogbo ẹ̀ kò sí ètí ọ̀tọ́ lọ́dọ̀ tiwọn lọ́hùn àmọ́ ní Mẹ́kà ní Madina wọn yẹ kọ́kọ́ kú kọ́ ń bẹ́ o qala Allahu qala rasuluhu. ẹnìkan á lọ wọn fẹ́ kọ́ mọ wọn lọ Madina ó sera rẹ lọ́ba lọ Madina àti kíkọ́ gba Róòmù lọ. èwo lẹ́yìn fẹ́ ṣé Madina ni àbí Róòmù tán. bákan náà àwọn olùmọ̀tò sọ yìí pé kò lè ṣeé ṣe kéèyàn ò pidán àyàfi kóun náà gbà nínú ara rẹ̀ kó ń lágbára láti yí nǹkan padà kò sópin dáná tí ò máa wò bẹ́ẹ̀ pé à sọ́ra rẹ o sọ gbà páyé ń bẹ kẹ́rì tẹ́lómi ọmọ sọ fún sọ gbà páyé à ni jẹ́ náà ṣé bẹ́ẹ̀ yàn ni ìyẹn wà sọ gbà pé alẹ́ pakádà rẹ̀ dà à ń gbà bẹ́ẹ̀ sọ gbà pé òun lè sọ òpìdán máa wúra rẹ̀ wípé kò sí tóun ò lè yí padà ìdí nu tó fi jẹ́ pé kò síṣẹ́ tán gbódọ̀dọ̀ rẹ̀ tí òpin òun ò lè ṣe wọ́n lè yí pé ń ti ń tà ẹ má jẹ́ ọ́ tà mà sẹ́mọ̀ pé wọ́n fẹ́ yí nǹkan padà nù gbogbo èèyàn ń wá apá àwọn fẹ́ fẹ́ ẹjọ́ kùtọ̀ ọba kí wọ́n dá sẹ̀ ń bẹ̀ bákan náà wọ́n fẹ́ gbéga lẹ́nu sẹ́ ẹ má jẹ́ wọn gbéga má ìgbàgbọ́ tó pìdán nìyẹn pọ́ùn lè yí nǹkan padà wọ́n ní ìṣekèfèrí gangan ló nà anybody tó bá gbà pọ́ùn lè yí nǹkan padà ní ntẹ̀yìn ò lè ṣe àfọlọ́hún ni sẹ́mi kó pè dání sìn òun lè sọ pé ẹni tí ń bímọ òun lè mú má bímọ má òpè dání sìn ó lè sọ pé ẹni tí ò bímọ òun lè jẹ́ ó bímọ sẹ́mi kó ń wò pọ́ùn lè ni Rabbul Alamin gangan fúnra ara rẹ̀ ni. bákan náà nínú tó tún sọ kíkọ́ nípa adán di kèfèrí òun náà ni pé èèyàn ò lè kọ́ nípa adán àyàfi kọ́ jẹ́ wípé èèyàn wọnú rẹ̀ ní wíwọ̀ gidi ọmọ tí ń kọ́ nípa adán òun náà mọ bá wọn ṣe tí wọ́n ṣe ní ṣíṣe gidi wọ́n lè ní kọ́ lọ́mọ pọ̀fọ̀ yìí wọ́n lè ní kọ́ mọ pògèdè yìí wọ́n lè pé kọ́ mọ wí nǹkan báyìí sẹ́mi kó náà yóò di pé ń pàlejànú yóò di pé ń pe ṣètọ́ni yóò di pé ń pe òrùn yóò di pé ń pòṣùpá yóò di pé ń wárí fún wa òníwọ́n nìkan gbẹ́bọ̀ lọ sórí ta òníwọ́n nìkan lọ kó kínní kan wá wájú èṣù. sọ gbogbo eléyìí náà ìṣèkèfèrí ni o ọ̀dà ẹni ká má kọ́ nípa adán báwo wá lẹ́yìn náà ṣe máa ń pa gbogbo ìtẹ́ ń sọ fún wa yìí o torí tẹ́ ẹ bá kọ́ ń pa rẹ̀ bó lẹ ṣe mọ̀ nípa rẹ̀ alimami Qarafi rahimahullah wọ́n ní ìyàtọ̀ ń bẹ o nínú tírà àwọn al-Furuq wọ́n ní ìyàtọ̀ ń bẹ o láàrin idán eléyìí téèyàn mọ̀ nípa rẹ̀ pé kí làwọn òpìdán máa ṣe gánà rí kí ni wọ́n ń pè ní dán gánà rí látàrí pé èèyàn ń ka kan èèyàn ń ka kan kẹ́ẹ́ bá ṣe ka ní ìsìn tá a fi mọ̀ gbogbo ń táwọn òpìdán ṣe ẹni katira tó fi máa ń táwọn òpin náà ń ṣe ìyàtọ̀ wà láàrin rẹ̀ àti ẹni tó kọ́ tó ń ṣe ẹni tó kọ́ ti ń ṣe kèfèrí lòun o ẹni tó kà nípa rẹ̀ láti máa burú tí wọ́n ń ṣe tó kó lè bá a sọ fáwọn èèyàn wọ́n lé lẹ́yìn ẹsẹ̀ kèfèrí o torí àlọ́kọ́ lọ́dọ̀ àfa kan àkọ́ babaláwo kan àwa kan kan tí wọ́n ń ṣe ni torí ká lè bá a sọ fẹ́ni tí wọ́n mọ̀ kó lè bá a jìnnà sí i tọ wọn ti wá sàṣìyàn ẹni tí wọn sàṣìyàn kí ni tó lè ṣe kí ni tó lè ṣe àkọ́kọ́ kí wọn tó sàṣìọ má ti wọn sàṣìọ ọ ma ṣe àwọn adhkar adhkar sabah wal masa àwọn gbólóhùn ìrántí ilé ìta nàbí sallallahu alaihi wasallam ní ká máa wí láàárọ̀ ètò ní ká máa wí lálẹ́ ọ gbọ́dọ̀ kúnu ó sì gbọ́dọ̀ tán ara rẹ̀ jẹ gan pẹ̀lú ọ̀pọ̀ àìmọye nínú wa ni ló ṣe pé wọ́n sọ àwọn àdìkàr fún kò mójútó bíi ti wùlé ó kéré ma wọn ò sì kákùn kankan Hisnul Muslim ọ̀nbẹ̀ńlẹ̀ eléyìí tó ṣe pé àwọn àdúrà wà ń bẹ lóríṣiríṣi láwọn àdúrà tó ṣe pé téèyàn bá ń ṣe wọ́n ràn yàn lọ́wọ́ láti mọ kí ló yẹ ká ṣe àti pé tá a bá ṣe léyìí kí láǹfààní rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé tíra yẹn gan pẹ̀lú ògo Ọlọ́run téèyàn bá tún ráàyè ó yẹ ká kọ tírà kan tẹ́ pé àwọn àdúrà àwọn aṣàlàyé nínú rẹ̀ bá sisi wa gangan torí pé Hisnul Muslim yẹ eléyìí tá à ń túmọ̀ sí Yorùbá yìí a kà túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tó kojọ́ ti ṣe kojọ́ ni tó bá ṣe yí pé a bá fẹ́ sọ di tírà oríṣi mi yóò sì fẹ́ tóró Hisnul Muslim yẹn méjì torí pé àgékù ti wọnú àwọn àdéhìí yẹn nípa pé Ànábì sọ pé àdúrà yìí o bẹ́ẹ̀ bá ṣe báyìí báyìí ni ó o gbogbo ẹ̀ ò sínú rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n kàn rí mẹ́ pé àdúrà nǹkan báyìí àdúrà nǹkan báyìí bóun ni ó sì wá sí sẹ́mi pé àní ìrì kánú eléyìí torí ẹ̀ àwọn àdúrà yìí tá à máa ń ṣe wọn wọn pàtàkì púpọ̀ bí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli eléyìí tó ní ká wí nígbà ọgọ́rùn-ún lójúmọ́ kárí pàǹsẹ̀ hasbiyallah la ilaha illahu alayhi tawakkalt wa rabbul arshil azim. tí wọ́n ní ká wí méje lójúmọ́ kárí pa àwọn wí lójoojúmọ́ bákan náà àrùdù bi kẹlẹ́ mẹ́tì kalimati llahi mẹ́tì mi ṣẹ́rì ma xọ́lọ̀ eléyìí tí wọ́n ní ká wí mẹ́ta lójúmọ́ kárí pa àwọn wí lójúmọ́ bisimilahi alladhi la yadurru ma'a ṣe shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim eléyìí tí wọ́n ní ká wí mẹ́ta lójúmọ́ kárí pa àwọn wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ eléyìí tí wọ́n ní ká fi máa wá sọ fún àwọn ọmọ wa u'idhuka بكلمات الله التامات من كل ش... من كل شيطان وهامة ومن كل عين لامة تواني كما في واصل èyí tí wọn ní káwí láàárọ̀ káwí èyí tí wọn ní káwí rọ̀lẹ́ káwí ó wà nínú àdéhìí kan wọn sọ fún anabi sallallahu alayhi wa sallam wọn ní ní kété tó rùn wọ akéèké san lágbájá o anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni tó bá ṣe pé wí gbólóhùn tá a ní kẹ́ ẹ máa wí ní ìrọ̀lẹ́ ni. àkekèé bá ti sàn subhanallah ṣebí wàá magbó lọ́nà a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم gbogbo eléyìí tí yẹn bá ń ṣe wọn ọlọ́wọ́n máa fi sọ yẹn ayatul kursi eléyìí tá a máa ké ní ìgbà tá a bá fẹ́ sùn àti ìgbà tá a bá jí sáyé àti lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan gbogbo eléyìí kárí kó a mójútó almuawwidat qul huwa allahu ahad qul a'udhu rabbil falaq qul a'udhu rabbin nas tí wọ́n ní ká máa ké lẹ́yìn ìgbà tá a bá jí sáyé àbígbà tá a bá fẹ́ sùn kárí pa àmójútó lẹ́yìn gbogbo sọláwátì kọ̀ọ̀kan kárí pa àmójútó kásì nígbàgbọ́ pé yẹn serú rẹ̀ kẹ́nìkan ó ríyàn mú pẹ̀lú aburú ọlọ́wọ́n bó sì máa sọ ọlọ́wọ́n bó sì máa là ó. eléyìí ò túmọ̀ sí pé nígbà tí mo ti wá sọ àwọn gbólóhùn yẹn kí n rí pa kékeré ń bọ̀ kí wọ́n á tẹ́wọ́ lẹ̀ fún pé dánwò ò ní rí mi gan àbí kéjì ọmọ àbọ̀ kí wọ́n á gbẹ́sẹ̀ lẹ̀ fún o rò pé rí mi sán ni ò lè rí mi sán Am protected am protected irọ́ lásán so all are protected but ọ gbé rẹ kó wá gbé sẹ́nu ẹ̀rọ ẹrọ gé ọ lẹsẹ òun rò pé pákó ni wọ́n gbé sí ni so torí de eléyìí èèyàn rẹ̀ nígbà tó wá sọ ó tún so eléyìí báwọn ẹni tí bá wá tí ìdààmú sẹ́yìn kẹ́ńtọ́ fẹ́ faburú sí ọ yóò máa lépa rẹ̀ náà ni wọ́n mọ̀ wágbà wo ló ṣe é mú àsìkò tí wọ́n bá ti sọ̀rọ̀ alẹ̀ ó ṣe é mú àsìkò tí wọ́n náà bá jẹ́ pé o ti fi tọ́lọ́run lẹ̀ ó ṣe é mú mísíkì ló ń gbọ́ ijó ló ń jó ó ṣe é mú wàhálà nírọ̀rùn. bákan náà ẹni tó jẹ́ pé ìgbà tí wọ́n fẹ́ mú èpè níṣẹ́ ń ṣépè ń ṣépè ń ṣépè ó ṣe é mú. bákan náà ẹni tí gbàgbé ṣe tó kùnà láti bẹ lọ́hùn lọ́jọ́ yẹn yóò ṣe é mú torí ẹ gbogbo eléyìí a gbọ́dọ̀ máa kíyèsí ẹ̀rí ká máa ń gbé aláàmù sí aláàmù lójoojúmọ́ láti rán wa létí ikú aago báyìí la mà fẹ́ jì ó yẹ ká tún ṣe aláàmù kan sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kó máa rán wa létí pé sóò ti ṣe díkìrì lónìí sóò ti ṣe díkìrì tàárọ̀ yìí tó bá tún di rọ̀lẹ́ sóò ti ṣe díkìrì ti rọ̀lẹ́ kó máa rán wa létí bẹ́ẹ̀ ó pàtàkì alhamdulillah islam wa ìrọ̀rùn ni ibi tí ó bá ti rọ̀ mí lọ́rùn lójúmọ́ kan láti ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ní ìgbà ọgọ́rùn islam sọ pé kí n ṣe mẹ́wàá mẹ́wàá òṣòro rípo ṣe mẹ́wàá láàárọ̀ rípo ṣe mẹ́wàá nírọ̀lẹ́ mẹ́wàá tààrọ̀ àti tìrọ̀lẹ́yìn òfin ẹ̀sìn islam wa sọ pé kó lè bá wúlò fún ẹ o wí ní ìgbà tó wà níbi tó ti ṣe sọ láti gàgà pàtó ṣe sọ láti fẹ́jẹ̀ o ti kúrò níbẹ̀ o ti yíjú padà síbòmíì yàtọ̀ sí imam tó ṣe pé a fẹ́ kó kọjú sí àwọn ẹni tó ṣe sọ láti lẹ́yìn rẹ̀ wá wá sọ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀wá ìsọyìn ó pè sọ gbogbo eléyìí ní kí ajá mójútó orí ńláńlá tánàbí sallallahu alaihi wasallam ń ṣe wá kò ní ká sanwó kankan fún wa lórí rẹ̀ wa ma as'alukum alayhi min ajr in ajriya illa ala Allah ọ̀tọ́rọ̀ ẹ̀san kan lọ́dọ̀ wa ọ̀dọ̀ ta rẹ̀ wa Allahu rabbul alamin ó sì nífẹ̀ẹ́ wa kò fẹ́ ká ṣe wa torí pé ilé ayé kún fa burú náà lànà bí ṣe kọ́ aláwọn kan dáadáa tá a fi máa wá sọ ọlọ́run bá kọ́ sọ gbogbo wa. ẹni tí wọ́n bá ti wá sàṣì oríṣi ọ̀nà méjì ni wọ́n máa gbà láti fẹ́ yọ idán kúrò lára ẹni tí wọ́n sàṣì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní ká ṣe arúkìá pẹ̀lú àwọn ayé alukur'an àti àwọn adéèd àtàwọn adúà tó wá nínú adéèd anabi muhammad sallallahu alayhi wa sallam bí ká ké suratul fatiha gẹ́gẹ́ bí àwọn sàhábà nínú hadith abi sa'id al-khudri radiyallahu anhu tí wọ́n ké fatia sẹ́ni tí a kéke gan tó sì dìde bí ìgbà tí nǹkan kan ò ṣe rí wọ́n ké fatia sí ó sì dìde bí ìgbà tí nǹkan kan ò ṣe eléyìí túmọ̀ sí pé a lè fi suratul fatiha ká fi ṣe rukia fẹ́ni tí wọ́n bá sàsì suratul fatiha ti tó láti ṣe rukia bẹ́ẹ̀ náà ni al-mu'awwidhat qul allahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu nas kí ẹ bá ṣe rọ́gà wa anabi sallallahu alayhi wa sallam pé kul a'udhu rabbil falak àti kul a'udhu rabbin nas náà là anabi fi wáyé sọ tọ́lọ́ wọn bá sì sọ. bákan náà àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bí kíkà máa ṣe láàárọ̀ àti ọ̀sán gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú wá ṣáájú yẹn kéèyàn ó gbìyànjú láti mójútó wọn eléyìí ntọ́ bófin ṣẹ̀ríà mu ni o eléyìí bá òfin ṣẹ̀ríà mu kò takò òfin ṣẹ̀ríà kéèyàn wá sọ pẹ̀lú alukur'an àbádọ́ àtúwánu sunna anabi sallallahu alayhi wa sallam kò tako sẹ̀rí islam. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà táwọn èèyàn máa gbà láti wá ìsọ níbi idán láti gbé idán kù lẹ́yìn tí wọ́n bá ṣàṣeyàn òun náà ni káwọn èèyàn kún tún lọ bókù idán mi pé kọ́ bá wọn mú dán kù babaláwo ṣàṣeyàn ọlọ́ba babaláwo mi pé kọ́ bá wọn mú kúrò eléyìí ọ̀tọ̀ o àwọn olùmọ̀ islam wọ́n pín sí méjì nípa rẹ̀ apá kan nínú wọn wọ́n sọ pé haram kò haram ni kò nítorí pé idán náà ló fi wá ló ń fi ń wá àti mú idán kù idán ló ń wá àti mú idán kù gbogbo àwọn àyàtà tí wọ́n ń kà látẹ̀kan gbogbo àdìsí tá ti ń kà látẹ̀kan lórí pé wọ̀ ni idán ìsì máa sọ yẹn di kèfèrí nbọlẹ̀ wa sọ sí tẹ̀ǹtù fi lọ bá bàbá òpìdán bọ́lá fi sí tó tún fi jẹ́ pé alásàsí náà lẹ lọ́ọ́ bá kọ́ba yín sàsẹ́ni tó sàsí. tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti sẹ́lọ̀ o eléyìí ni ọ̀rọ̀ olùmọ̀ wa Abdullahi bin Mas'ud radiyallahu anhu àti alḥasan albasri àti ibnu sirin òun náà sì ni imaamu wa ibnu alqayyim rahmatulahi alayhim jamiica òun làwọn sàlẹ̀sà kọ̀tọ́ káfi iná káfi ba iná jẹ́ kọ̀tọ́ káfi iná káfi ba iná jẹ́ so eléyìí jẹ́ báwọn ẹlẹ́kejì nínú ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn kan nínú àwọn olùmọ̀ wọ́n ní káfi iná káfi ba iná jẹ́ lópin ìgbà tí idán tá a fẹ́ fi ba idán jẹ́ yẹn tó wọn bá jẹ́ ntọ́ jẹ́ ìsekèfèrí sọ́lọ̀ tí ó bá sì jẹ́ ẹ̀ṣẹ̀ wọn ni kò burú àá bóun ni tí ó bá jẹ́ ìsekèfèrí sọ́lọ̀ bóun ni òsè ní jẹ́ ẹ̀ṣẹ̀ idán mà la pé àwọn onítọ́ bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé kò burú alimami Bukhari rahmatulahi alayhi nínú sahihi rẹ̀ ó gba ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Qatada ó ní mo sọ fún Sa'id ibn Musayyab mo ní ẹnìkan tí wọ́n sàsì àbí tí wọ́n ti ẹ̀jẹ̀ kó lè báyàwó rẹ̀ lò abẹ́ rẹ̀ nǹkan rọ ni tó bá ti súnmọ́ ìyàwó rẹ̀ kí ni nǹkan tí wọ́n lè ṣe sí i tí wọ́n lè lọ sọ́dọ̀ pìdá pé kọ́ bá wọn pìdá kan tí nǹkan yóò fi kó ń bẹ̀ ó ní la ba's ó ní kò burú o. innama yuridu bihi al-islah ntí wọ́n gbà lérò tí wọ́n fi lọ sọ́dọ̀ rẹ̀ náà ní àtúnṣe fa inna ma yanfa'u la yunha an wọ́n ní gbogbo ntí ó bá ti sànfàní a sọ pé kódà kódà ètò ọdọ́gba jù ní pé kódà torí pé ìdáná ni dọ́ọ̀ máa jẹ́ bọ́yá fẹ́ sàlá ti pilẹ̀ abẹ́fẹ́ sá láti fi wá ìwòsàn ìdánidán máa jẹ torí ẹ̀ ó túmọ̀ sí pé má yálé babaláwo má lọ sọ́dọ̀ òpìdán o má lọ sọ́dọ̀ alásàsì o má sì sàṣẹ́ nìkankan a sì rí i pé àwùjọ wa nítorí dájú nínú tó ba àwùjọ Yorùbá jẹ́ tí ó fi rọrùn fáwọn èèyàn láti gbé òun náà ní idán àti àṣàṣì àwọn babaláwo sáàsà èèyàn ìní lọ sílé aláwo láwùjọ Yorùbá àfẹnitọ́lọ́wọ́n bá bá sànù sọ́sì dáa bẹ́ẹ̀ sọ́sì dáa bẹ́ẹ̀ ẹ rí i pé nísìn àwọn èèyàn máa léèyàn wọ́n máa léèyàn ní télọ̀ wọ́n máa ní èèyàn ní dráìvà wọ́n sì máa léèyàn lálágbàfọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kálukú wọn ló léèyàn láàfáà. La kálukú wọn ló léèyàn ní babaláwo àbí ẹ̀kọ́ ni ẹ̀rí tẹ́nìkan sọ pé ah, ọ̀dọ̀ bàbá mo ti mọ̀ ọ́n ah, bàbá rẹ ti kú tipẹ́ ah, àní bàbá àfà bàbá àfà ọ̀rọ̀ yìí tètè yẹ́yìn. bàbá ní ká ṣe báyìí báyìí bàbá èwo bàbá aláwo wa ni. sàṣà yorùbá ni orí bẹ́ẹ̀ àfẹ́ntọ́lọ́mbà sànù. ẹ jẹ́ ká tún ẹ̀sìn wa ṣe jẹ́ máa. gbogbo tó lè ba yẹn lẹ́sìn jẹ́ ká jìnnà sí ẹ jẹ́ àmọ́ tún sáré wa ṣe ọjọ́ kan ń bọ̀ gbogbo ọ̀dọ̀ àwọn tó lọ kò pé kọ́ ọmọ kù àwọn gan ń kú ẹ ká tún ọjọ́ yẹn ṣe ọjọ́ tí ó kù wa kù wa tí ó kù wa kù wa ọ̀pọ̀lọpọ̀ ló kù làṣírí rẹ̀ tú sọ̀rọ̀ pé kú máa tú àṣírí ẹni táwọn ẹni ọlọ́ọ̀ni bá àwọn lóríṣiríṣiríṣiríṣi tán wọ́n fẹ́ gbé kàlẹ́ndà tó gbé kọ́ wọ́n fẹ́ gbé kú àsóògùn níbẹ̀ lábẹ́ rẹ̀ àwọn títí wọn ń ṣàdúrà wà lè ṣàdúrà mọ́ tẹ́lẹ̀ wọ́n máa ń ṣe sàǹsàn ní kọ́lọ́wọ́n forí jìn baba alágbájá ọlọ́wọ́n forí jìn àwọn òkú mùsùlùmí torí kò dájú pé mùsùlùmí ni wọ́n kú sí khasara ni àbí èsì khasara wàláhi khasara alẹ́ nìkan sọ̀rọ̀ lánàá lánàá yìí wọ́n fẹ́ wá sọ kí ẹ́ ńgbà táwọn tó ẹrú rẹ̀ àwọn bá a ah, kọ́dà àwọn bá nǹkan bẹ̀ tó ṣe pé ah, kò sí fẹnu sọ kọ́lọ̀ ń sàforí yòókù kọ́lọ̀ ń sàforí yòókù túmọ̀ sí pé tí wọ́n bá ń kọ́ kọ́dà èwo ni wọ́n fẹ́ kí wọ́n bá tọ́ ọ bá kú sásọ ni àbóògùn torí ọ̀dọ̀ wọ wa o ikú sì le wàláhì because ní sẹ́ni kan máa ń kalẹ̀ kún asalaamu alaykum alaykum salaam ó tún máa wò pé ṣé ayébírin bẹ lára lẹ̀kùn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ okay. ṣé kí n wálé adúró mọ̀ ń o gbogbo ń tọ́ fẹ́ kún orí kí ló ṣe ọ̀pàlẹ̀ rẹ̀ mọ́ ok ń bọ̀ lọ́pàlẹ̀ rẹ̀ mọ́ sí ń kú bá dé subhanallah torí de eléyìí ẹ já wọn bẹ o ẹ já wọn bẹ ẹ mẹ́yẹ yẹn láti fògùn bá tiẹ̀ jẹ́ wàláhi tàláhi wọ́n rí ọmọ brilliant lágbólé ó ló brilliant nínú gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n àtàbúrò tó wà lé ó ní ní wọ́n sì pa ọmọ lọ́pọlọ wọ́n sàsì ọmọ wa di dọ́ndú yọmọ awúbọ̀ níwájú olùkọ́ pé abó ńkọ́ ni òun náà ni wọ́n máa sàsìyàn tọ́ ẹ̀kọ́ ọmọ tó wà ní school tó di the most brilliant student ní lẹ́bù rẹ̀ wọ́n wá ń sọ fún mi pé bó ń ṣe wà gbogbo tó ń mọ̀ níwèé ló ń ti gbàgbé kí ó nìkan ló ń wọ̀ gbàgbé wàláì mo sì fẹ́ máa sunkún ó ní believe it or not òun mọ ìwé yìí débi kó máa ń ṣàlàyé nǹkan mi fáwọn tíjà nínú medical studies gbogbo ẹ̀ wá sá lọ lórí rẹ̀ sebasa sitẹ ń bá kánà ni wọ́n sàṣẹ lomi jama ó di pé ńlẹ́ ń dìde kò lè dìde mọ́ egbò kan sí lára rẹ̀ owó kan sí lára rẹ̀ ẹsẹ̀ sì ń jẹrà òórùn gbalẹ̀ sebájọ lérí síra wa ni mo lọ gbà ó rò péré ni ntí yorùbá máa bá kánú wọ́n sàṣìra wọn ilé tó ń kọ́ kò ní sojú wa o oní ọ̀sìn sọ pé tẹ́ ní òní sojú yín àsẹ̀yìn yín kálukú wa ó sì ti lérí sí mi èmi náà lérí sí o bàbá ẹ má jẹ́ ń bọ́ ha o tó àwọn ọmọ akínní kínní jábára mú kíníkà kíníkà là á mú oní òṣùbù tí yorùbá ń bá kánú o alẹ́ nìkan kó wá láti èkó epo níta o epo engine oil agbọn abìkan ló kan wọn á rí i pé ń ta wọn á rí i pé ń ta ìyàwó rẹ̀ ló fi sí òun máa lọ kó epo wá máa lọ kó wá ó wá ní jójúmọ́ ayé yìí oògùn táwọn bá bá láàárọ̀ yìí táwọn bá lọ́lọ́ ó tún jù lọ wọ́n kàn mẹ́nu ọ̀nà ni pé ìwọ kẹ̀ nílẹ̀ yìí ò tó bẹ́ẹ̀ gbogbo wọn ọsà wù wọn kí gbogbo wọn ya kúsẹ̀ kí lọ síwájú ọmọ sí ìdínà tẹ́ fi jẹ́ pé tẹ́ bá wọ àwùjọ yorùbá kò sí lọ síwájú ń bẹ̀ irọ́ lásán ẹ jáde kẹ́ wòran wò bílù ṣe rí nàìjíríà yìí lásán ẹ jáde kẹ́ wòran wò báwo yẹn ṣe máa pọnú lù àwọn àlù tí yorùbá ẹ̀ ṣe bó kúkú fún wa ni gbogbo bí tẹ́ bá gba ẹ̀rì dá lọ ni gbígbà tó kúkú ìkà òní jẹ́ gbogbo agboolé ló dà làpà tán lọ́pọ̀lọpọ̀ lu adúpẹ́ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńlẹ̀ yìí. torí ńgbà tí wọ́n bá ní àwọn fẹ́ túlẹ̀ yẹn ṣe wọ́n á sọ pé ta ló bí ọ tani bá bá tiẹ̀ kọ́mọ aláàní ọ á máa túnlẹ̀ ṣe lójú wa ọlọ́mọ máa fẹ́ nìkan bú ẹnìkan ah, ah, ẹ̀yin lẹ́ẹ̀ gbélé tó dáa èmi ọ̀fẹ́ bá ń gbé bẹ́ẹ̀ ń gbélé yìí èkó mò ń gbé wọn ni ọ̀dà ẹ máa ṣe ọlọ́ọ̀kú bá yín ṣe ẹ́ẹ́ lẹ́yìn bá di pé ẹgbẹ́ kọ́ mọ́ ń padà lọ mọ́tò bá lásìdẹ́ǹtì ọparí àbí ọparí lọ́ba tán àwọn ìwà kan àwọn ológun ni àwọn ló máa ń dá lẹ̀ àwọn ẹni bí tó ṣe pé iṣẹ́ òkùnkùn tó wà lọ́wọ́ wọn bí ká ba nǹkan jẹ́ bí ká ba nǹkan jẹ́ ni ẹ̀rẹ́ ni tó yẹ kó fi joyè tí gbogbo èèyàn sì sọ pé náà wọ́n yàn wọ́n ti sọ pé yóò joyè lọ́la o yóò joyè lọ́la o wọ́n bá pè pa kí ló tó mọ ìwọ kẹ̀ ẹ bá gbọ́ pé kú àbẹ́ ẹ̀kọ́ ni torí ka ìwà àkàyí náà ni wọ́n rí pé ń ta ẹ̀ ń ta ẹ̀ ń ta ẹ̀ ń bí sẹ́ fọwọ́ ọ̀tún gbowó ní fọwọ́ sí gbowó bí sẹ́ fọwọ́ wọ́n bá wò wọ́n bá fojú kà wò ẹ máa gbà àwọn náà bá ṣe pé elólẹ́ta macaroni iye báyìí nìyí wọ́n bá ná owó burúkú fún un bá ná owó burúkú fún un tó bá ti sọ sínú gbábà yìí owó ò tún gbọ́wọ́ rẹ̀ mọ́ àwọn kàmọ́tù ó yorùbá kọ́lọ́ sànù wa kí ló bí gbogbo ẹ̀ oògùn yìí náà ní oògùn náà ní àbí kẹ́nìkan fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run fẹ́ bá wọn sọ yọ wá máa gàdàgodo wa yọ wá ti àgàdàgodo àfọwọ́ máa ké amma ba'd fa aqul amma ba'd fa aqul amma ba'd fa aqul bí ìgbà tí kásẹ̀tì á. torí tọ́lọ̀ ọ̀rọ̀ ọlọ́run fẹ́ bá wọn sọ fá wọn á ti àgàdàgodo máa lẹ́nu gbogbo àwọn alásàásì náà ni àsàásì ńgbà tó bá ti pọ̀ láwùjọ iṣẹ́ ẹ̀dán tó bá ti pọ̀ láwùjọ ẹ̀ ní láǹfààní àti gbódodo nínú àwùjọ bẹ́ẹ̀ torí àwọn tó lè sòdodo pọ̀ láwùjọ àmọ́ wọ́n bẹ̀rù wọ́n sàṣà wọn wọ́n pa wọn. ìdí ìrònú wa ni wọ́n ṣe wáàzì fáwọn ogbó àwọn bàbá bàbá tó wà lẹ̀ mo bẹ̀rẹ̀ látòrí bàbá mi <laughs> àbí òye kì í ṣe torí ọlọ́run ẹ má pa mí ni ìtumọ̀ rẹ̀ ni kí ẹ má pa mí o àmọ̀ yín ń ká o ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn fún un ó wá fi ìṣẹ́jú méjìlá àbọ̀ ó fi yàn àwọn bàbá rẹ̀ ìṣẹ́jú méjì àbọ̀ tó kù ẹ èèyàn máa ń lọ́rọ̀ ńjọ́ mi tí ò ní sáyè èèyàn máa ráyè ńjọ́ mi tí ò ní ayé wà wọ́n bàjẹ́. tó nítorí kínni torí pé àwùjọ bàjẹ́ ni láwùjọ Yorùbá tó bá jẹ́ pé ìwọ ń gbé Kaduna ó sì jọ́ ma Ìnísà ọwọ́ àlọ́lé ọlọ́run wá ń ṣe ń dáa fún ọ gbogbo àdáwọ́lé rẹ̀ ń yọrí sí rere tó bá jẹ́ pé ọmọ yorùbá bá ní ọ tó délé bẹ́ẹ̀ tí gbogbo yẹn máa ń bí ọ léèrè pé bóò ní bísínẹ́sì lọ́hùn bóò ní kíní kan ó gbé ah, à ń yí mọ́nì à ń yí mọ́nì nǹkan ò sẹ́nu rọ̀ kò sára rè kò ṣe kẹsà tí máa bá aládùá torí kíni tó bá ṣèṣì sọ bí ṣe ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ ah, kó tó dọ̀hún àwọn ti lè dàrú fún ọ torí pé ọmọ yorùbá àwọn ológun làwọn máa bá ṣe àwọn babaláwo lọ́rẹ́ wọn bí kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ ní fọ́mọlá kejì ní ti máa ṣàwọn nù ẹ dákun ẹ ayé wa padà kí ni tó bá dáa fún gbogbo èèyàn kò dí tẹnìkan lọ́wọ́ wàláhi tàláhi dáadáa tèmi kò ní kọ́ má dáa fún ọ dáadáa tiẹ̀ kò ní kọ́ má dáa fẹ́mi kódà gan tó bá kú díẹ̀ káàtó fún mi kọ́ pẹ̀lú mi ni tó bá sì kù díẹ̀ káàtó fún ọ kémi náà pẹ̀lú rẹ ní tọ́lọ́mọ bá ń fẹ́ fún wa nù. ìgbà tí àwùjọ ọba ti dá iná ìlẹ́rìí pé àwọn èèyàn wọn ò lè rẹ́rìn kó dénú ẹ̀rín yangí ni nítorí pé kálukú tinú bẹ́ẹ̀ nù ni yóò bá wọn ò sábà lákòjọ nítorí àwọn alásàsì àwọn aláwo yìí náà ni tọ́ba ta yóò lọ jábọ̀ fáláwo yóò lọ jábọ̀ fáfá rẹ̀ tọ́jú àbá tún kú díẹ̀ káàtó àwọn náà ni ó tún lọ bá gbogbo owó tẹ̀ wọ́n á lẹ̀ ń pa ọ̀dọ̀ wọn náà lẹ̀ máa ń nà olórin tí gbogbo ayé bá ń pariwo rẹ̀ ta ni lọ́ọ́ rí àwọn ológun rẹ̀ ni ẹ̀rí táwọn náà máa sọ pé tí wọ́n sọ pé wé làwọn já tí wọ́n sọ pé gbó làwọn já sọ pé ṣe awo a'udhu billah torí délé jama ẹja túbà o ìyàwó wa ní bẹ fún òpìdá pípa ni o pípa ni o àwọn èèyàn tó yẹ kó wọn papọ̀ o òfin ọlọ́ọ̀nù ní ṣẹ̀ríà Islam pípa ni torí pé wọ́n ń ba ayé jẹ́ wọ́n èjé ká yóò tòrò lọ́dọ̀ àwọn Hanafiya wọ́n ní tí òpìdá tó bá jẹ́ pé idán rẹ̀ ti ń pa ọjà sì ṣe kèfèrí apá. bákan náà tá a bá mọ̀ pé idán ní fi ń ṣiṣẹ́ kò ní sẹ́mi wọ́n tún la pa. lópin ìgbà tó bá ṣe pé ń fi idán rẹ̀ ó fi ń ba nǹkan jẹ́ kódà kó ṣe pé idán tí ó sọ̀rọ̀ di kèfèrí ni wọ́n la pa ni kálukú sinmi tó bá túbá ńkọ́ Abu Hanifa ní nǹkan kan fi tútúbá rẹ̀ ṣe apá náà ni ìyẹn tó bá jẹ́wọ́ kó pidán lòun àbá wà la mọ́ apànà ni kódà kó ṣe pé mùsùlùmí ni àbí kó jẹ́ nasara àbí yahudi tí ń gbé lu mùsùlùmí lọ́dọ̀ màlìkíyà wọ́n la pa ni o àmọ́ nígbà wo tá a bá dájọ́ kó di kèfèrí nígbà tó bá dá wa lójú pẹ̀lú ẹ̀rí tó múnádóko wípé òpin náà ni tó bá wá jẹ́ pé kò tiẹ̀ nídìí ẹ̀rí idán ti ń pa ọ́ sí gbogbo èèyàn wọ́n la pa ni o owó rẹ̀ tá a bá wá gbà ńkọ́ lẹ́yìn tá a pa tán á dà sí bẹ́tù máàlì táwọn mùsùlùmí tó bá jẹ́ pé ní kọ̀kọ̀ ní ti ń pidán kọ́ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ̀kọ̀ ni wọ́n máa gbé ẹni tó bá mọ̀ wọn lọ́ mọ̀ wọn wọn ni á pa ni o a sì ní tọrọ kó túbà a ní tọrọ kó túbà wọn ní àwọn tó bá yẹ pé Nasrani ni àbí Yahudi wọn là ní pa àyàfi tó bá fi ìnira ṣe mùsùlùmí kan àpá àyàfi tó bá di mùsùlùmí láfi lẹ̀ alimami shafi'i wọ́n ní tó bá pé idán rẹ̀ kò bá sọyàn di kèfèrí wọ́n là ní pa lópin ìgbà tí ó bá ti fi idán yẹn pa yàn tó bá sọ pé mi ni mo pa wọ́n là pa tó bá sọ pé mi mo fi idán pa á pa imaamu ahmed àwọn sọ pé òpin náà á pa náà ni kódà kó ṣe pé kò fi idán pa rí á pa pẹ̀lú mẹ́jẹ̀mú kó pé ìpinná rẹ̀ yìí tí màá sọyàn di kèfèrí ni àmọ́ tó bá ṣe é pé ẹni tó pààyàn yìí àhà mẹjẹmú kejì òun náà ni kẹni tó pààyàn yẹn òpìdán yẹn àbópìdán yẹn kó jẹ́ mùsùlùmí tó pìdán yẹn bá jẹ́ mùsùlùmí àpá àmọ́ tó bá jẹ́ pé nasarani ni àbí yahudi imam ahmed láàánú pa ṣé bá a ti filẹ̀ lórí ìṣe kẹfẹ́rí kí láwọn apàṣẹ nítorí pópin dán lásán ṣebí kẹfẹ́rí ju idán lọ àfi tó bá fi dán pààyàn báyìí ni Ahmad sọ. tọ́ kí ló dé àrípélá papọ̀ wọ́n sọ pé apá òpìnà gbogbo wọn àwọn mọ̀dáì mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọ pé apá òpìnà kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbàá wọ̀rọ̀ wa látọ̀dọ̀ Jundub Jundub sọ yìí pé haddu sahir darbatun bis sayf ìyá fi jẹ òpìnà àwọn alásàsì àwọn aláwo àwọn alufa, ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi ìdà ká fi bẹ́ wọn lọ́rùn Ibn al ni kìí ṣe pé ịda, mú ìdà ẹ ara ẹyìn ẹ ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé wọ́n máa gbọ́rọ̀ á ẹ fi bẹ́ wọn lọ́rùn tọ́lá lómi ó pé wọ́n fi nà lọ́rẹ́ kìí ṣe wọ́n kìí ṣe wọ́n fi dà fi orí dálẹ̀ Umar radiyallahu ọsọ̀rọ̀ kan etí imaamu ahmed gbé jáde bí sanadin sahih ọkọ ìwé sí gbogbo àwọn governors tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn islam àni qutulu kulla sahirin wa sahira gbogbo òpinna lọ́kùnrin gbogbo òpinna lóbìnrin pípa ni kẹ́ ẹ máa pa wọ́n gbogbo òpinna gbogbo òpinna lóbìnrin máa pa wọ́n ó túmọ̀ sí pé gbogbo ìjọba tó bá jẹ́ ìjọba gidi ìjọba tó bá dángájíá inú sẹ́tọ̀ yẹ kọ́kọ́ ṣe náà nù gbogbo pìnàmì tó ń bá wà kó lọ kó wọn jọ kó pa wọn kó wọn eradicate wọn sẹ́fẹ̀yìn náà rí kó wọn ba ayé jẹ àbí wọn ba ayé jẹ wọn ba ayé jẹ bàjẹ́ àmọ́ àwọn ò ní lè ṣe láwọn orílẹ̀-èdè tiwa torí àwọn náà wọ́n lọ bá wọn ẹ ró mi bàbá bàbá mọ̀ ń fẹ́ kẹ́ ẹ ró mi tẹ́ ń bá yìn mí bá kọ́ máa ràn mí bàbá ẹ ró mi ẹ ràn mí lọ́ọ̀